بسم الله والصلاة والسلام على رسول الله وعن أبي ثعلبة الخشني رضي الله عنه مرفوعا إن الله فرض فرائض فلا تضيعوها وحد عدودا فلا تعتدوها وأرم أشياء فلا تنتهقوها وسكت عن أشياء رحمة لكم غير نسيان فلا تبحثوا عنها حديث أصلا رواه درقطني وغيره وفي الصحيحين عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم فإنما هلك الذي هلك من كان قبلكم بكثرة مسائلهم واختلافهم على أنبيائهم وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نذر الله عبدا سمع مقالاتي فحفظها ووعاها وأداها فرب عامل فقه غير فقيه ورب عامل فقه إلى من هو أفقأ منه ثلاث لا يقل عليهن قلب مسلم إخلاص العمل لله ونصيحة للمسلمين ولزوم ولزوم جماعتهم فإن دعوتهم تحيط من وراءهم رواه الشافعي والبيهقي في المدخل ورواه أحمد وابن وابن ماجه ودارمي عن زيد بن عن زيد بن ثابت رضي الله عنه وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم العلم ثلاث آيات آيات محكمة وسنة قائمة أو فريضة عادلة وما كان سوى ذلك فهو فضل رواه الدرمي وأبو داود وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن برأيه فليتبوع مقعده من النار رواه الترمذي وفي رواية من قال في القرآن بغير علم فليتبوع مقعده من النار رواه الترمذي وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفتي بغير علم كان اسمه على من أفتاه ومن أشار على أخيه بأمر يعلم أن الرشد في غيره فقد خان رواه أبو داود وعن معاوية رضي الله عنه أن النبي أن النبي صلى الله عليه وسلم نهى عن الأغل عن الأغلطات رواه أبو داود أيضا وعن وعن كثير بن قيس قال كنت جالسا مع أبي درداء في مسجد دمشق دمشق فجاء رجل فقال يا أبا درداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني عنك أنك تؤدفه عن رسول الله صلى الله عليه وسلم ما جئتك لحاجة قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها ردا لطالب العلم وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان والإيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر رواه أحمد ودرميج وأبو داود والترمذي وابن ماجه وعن أبي هريرة رضي الله عنه مرفوعا الكلمة الحكمة ضالة المؤمن فحيث وجدها فهو أحق بها رواه الترمذي وقال غريب وابن ماجه وعن علي رضي الله عنه قال إن الفقيه حق الفقيه من لم يقنط من لم يقنط ما لم يقنط الناس من رحمة الله ولم يرخص لهم في معاصي الله ولم يؤمنهم من عذاب الله ولم يدعي القرآن رغبة عنه إلى غيره إنه لا خير في عبادة لا علم فيها ولا علم لا فهم فيه ولا قراءة لا تدبر فيها <clears throat> وعن الحسن رضي الله عنه عن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين نبيين درجة واحدة واحدة في الجنة رواهما درامي باب الحمد لله الحمد لله الذي بنعمته تتم الصالحات صلى الله وسلم وبارك على نبينا محمد نبي رحمه اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته صنف الله سبحانه وتعالى الله باتي تطيع أن دفوا أبت بريد أن لقوا الليل الله بنامي أدوك فوا أطرى صلاة فالنبوة محمد صلى الله عليه وسلم وعلى ليه وصحبه أتيك بنتي بنتو يا رمضي لا تيك رجال القيامة لتسواج ترى أصول الإيمان للمؤلف المجدد شيخ الإسلام محمد ابن عبد الوهاب علينا وعليه رحمة الله أولوري حديث في أشي pàtàkì púpọ̀ fún gbogbo mùsùlùmí láti gbá àgbọ́yé ẹ̀ nípa ìmójútó àwọn tó jẹ́ ọ̀ranyàn ti Allah subhanahu wa ta'ala àti ìtakété sí àwọn kan tó jẹ́ ìwọ̀ أترى الله سبحانه وتعالى حديث أبي ثعلبة الخشني رضي الله عنه إن الله فرض فرائض فلا تضيعوها وحد حدودا فلا تعتدوها وحرم أشياء فلا تنتهكوها وسكت عن أشياء رحمة لكم غير نسيان فلا تبحثوا عنها الأصلية في حديثه وجاء الله سبحانه وتعالى وشاء كان يرى يفوه àfàwáyà alfarku bẹ́ẹ̀ ní fardi wàlúwàjì wàhárọ̀mà àṣìyà bẹ́ẹ̀ ni ọlọ́run bá ṣe àwọn nǹkan ní ìwọ̀ fún wa táàbọ̀rọ̀ débẹ̀ bó ti dàwọn nǹkan lọ́rùn ẹ̀ fún wa táàbọ̀rọ̀ gbé jùlẹ̀ táàbọ̀rọ̀ fọwọ́ ọwọ́ dẹgbẹrẹ mú ìmọ̀ láti náà kùrán àwọn mìíràn sunna ti nàbíyí sallallahu alaihi wa sallam bákan náà wàhádà hududan ọlọ́run bá rí kí ọlọ́run tún fi àwọn ẹnu àlà kankalẹ̀ فلا تعتدوها تعبر قجار يا سلايري حرم أشياء فلا تنتهكوها بكنا لو بس يا مكني وتعبد فاق بار يا تعبر دبي وسكت عن أشياء وسكت عن أشياء بتاعت اللونية رحمة لكم غير النسيان فلا تبحثوا عنها عربي صلى الله عليه وسلم شلبني وسكت عن أشياء الله بعد ذاك نبع كتب أما رئيس الله ما هو ذاك نبع كتب إنه رئيس الله بعد ذلك الله سبحانه وتعالى yatakallam nínú àkíràtò ahlu sunnati wal jamaa òní pé ọlọ́run bá máa ń sọ̀rọ̀ abẹ́ẹ̀kọ́ wa kallama Allahu Musa taklima nínú àkíràtò ahlu sunnati wal jamaa ithbatu al-kalam lillahi azza wa jalla nínú àkírà bá fi ń sin lọ́wọ́ bá wa òní ẹni ká gbà yìí pé ọlọ́run bá bá tó sọ̀rọ̀ ni lọ́jọ́ yìí pé al-Qur'an kalamullah al-Qur'an kalamullah khayru makhluq al-Qur'an táǹkà ọ̀rọ̀ ọlọ́run ọba ni. تكلم به سبحانه وتعالى الله ما صار ها أليس كمثله شيء الله ما ما يكون سيدابي أوا صلى ما ما صار إذا كيف كيف يرس هذا كيف السكون هذا يقول يا ما ما صار يعني أسكت ذاك يعني يقول عدم ماذا أفكر سكينه أفكر صار فطبعا وسقط عن أشياء السكوت صفة من أوصاف الله عز وجل إجا إذاك إجا كمينه يا الله بدك وسكت عن أشياء رحمة لكم غير الأشياء فلا تبحثوا عنها عمر رحمه الله تعالى ولشاربوا له السكوت إذا كان وما هو عليهم المجي قل هو عليهم عدم الكلام عدم الكلام أنا ها الله قال اجعل لي آية قال آية تكلم الناس فنفل أيام إلا رمزا ṣé ọlọ́run bá ní pé àmì rẹ Zakariya kọ́ alayhi salam ibi àmì tó fún ọgbọ́n mìíràn ni pé Allah tó ká lè mọ̀ náà ọ̀rọ̀ tó mọ̀dà kó mọ̀dà àwọn sọ̀rọ̀ ayé àǹtẹ̀sùkùtà kò dákẹ́ ndó kan ní máa ṣe ní pé olùmọ̀ fẹ́ wọ́n júwe wọ́n bá kàn wọ́n fọwọ́ júwe ọ̀ fẹ́ẹ̀ sukut a máa jẹ́ adam olùkádàm ìdàkejì àbí opposite ti sọ̀rọ̀ eléyìí kò sí fún ọlọ́run subhanahu wa ta'ala inna Allah azza wa mọ́tà ṣá kẹ́yìfà ṣá àyètò ṣá bímọ ṣá sífà ọlọ́run ọba ìpọ́lọ́ wọn máa sọ̀rọ̀ nígbà tó bá wù lásìkò tó bá wù ní tó bá sọ̀rọ̀ ni máa sọ subhanahu wa so sukutu tó jẹ́ ádámù kalam kò sí fún ọkìnrin o fún Allah subhanahu wa ta'ala ẹ̀ kò sí ìwà rẹ̀ kẹ́ni kan máa lò pé àwọn bàbá sọ ìgbé ọlọ́run ọba sákàtà nàṣíyà àjọba àwọn táwọn ìfún àtọ́nà so ọlọ́sọ̀bára ọba gbogbo jẹ́ ìròyìn fún ọlọ́run ọba àríkọ́lá ẹ̀rí pé nígbà míì ẹni tó bá sọ̀rọ̀ tó bá dákẹ́ kí wọ́n mọ̀ sọ kí làwọn ṣe àbùkù ló jẹ́ fúnmọ̀ tó dákẹ́ rà sọ̀rọ̀ ìyàwó tó bá le tọkọ rẹ̀ bá dákẹ́ nígbà míì ẹ sọ̀rọ̀ ti gbọ́ ọkọ ọkọ sáà ń wò bí ọkọ sì mọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bí ọkọ àwọn òpójú kì í tẹ̀mọ́ jẹ́ kọ́ tiẹ̀ máa wò rán ẹ gbígbà tọkọ bá dákẹ́ kí lóso sùkúùtù nígbà mìíràn máa jẹ́ ìròyìn àbùkù dídákẹ́ nígbà mìíràn máa jẹ́ àbùkù fẹ́ni tó ṣe kí ni o fẹ́ni tó dákẹ́ Allah subhanahu wa ta'ala munazza wa an kulli naqsi wa aib ọlọ́ọ̀bà àdẹ̀rẹ̀ bá pé ọba tó mẹ́kọ̀ọ́ mi gbogbo àbùkù ni so ìròyìn tó bá ti rí báyẹn kì í sí fún Allah subhanahu wa olùgbé ala bá wa kò sí àfihàn ìdájọ́ òfin kankan lórí àwọn àlámọ̀rí kò sí kíni o kò sí àfihàn òfin lórí àwọn sákàtà an àṣìyà ẹgbẹ́ fi àwọn ìdájọ́ kan ọlọ́run fi wọ́n pamọ́ kò járí túmọ̀ sákàtà nìyẹn tó yíra wọn èdè sòkòtò ádámọ́lì sákàtà an àṣìyà ọlọ́run dákẹ́ lórí àwọn kẹ̀kẹ́ bá ti ìwà rẹ̀ kó dákẹ́ ìtumọ̀ ní pé nípa ó lè ṣe pẹ̀lú kí ni o ó ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn ádámù ìzìhàr ádámù ìzìhàr al ìyá ni pé ó fi àfihàn ìdájọ́ lórí ẹ̀ pé sọ pé kí ìdájọ́ ọtí mímu jàmáà haramu kí ìdájọ́ ọtí lájú fi haramu kí ìdájọ́ ọtí wákàtí márùn-ún wájibu aw fardu àbí ẹni tó lè ṣe kéré wà ìdájọ́ ẹ̀ fojú lójú àmà tọ́lọ́ bá wá fi àwọn ìdájọ́ kan kó ṣe kí ni o kò fi hàn tí kò ṣe fi tó tí àti ti kò ṣe fi hàn wá àbẹ̀. so ráhùn mẹ́ta lọ́kùn gẹ̀rẹ́ nì sí ẹ̀ kí tọ́lọ́ bò wá fi àwọn ìdájọ́ kan hàn tọ́lọ́ bò tó fi sọ́dọ̀ ara rẹ̀ bá fi ṣe ìkẹ́ fún yín ni o gẹ̀rẹ́ nì sí ẹ̀ kí ṣe kọ́lọ́ Allah subhanahu wa ta'ala ó pa aláṣẹ mẹ́tàlá rẹ̀ sọ́gbà ajẹ́lu gulami shatan wa ajẹ́lu jariya shat ní fi bábìlì àkíkọ̀ ọkùnlù mọ̀lódin murtahan bí àkíkọ̀ tì ọkùnlù àti abáti bí ọmọ á pa ẹran ẹran súnmọ́ fún alẹ́tọ̀rọ̀ ẹran ẹ̀ta kọ́kẹ́ náà bẹ̀rẹ̀ pé irú kọ́lọ̀ wo lẹ́ran tá a mọ̀ pa sẹ́kàtà nàṣíà wọ́n ní pé amọ̀pẹ́ àgbò náà ní ká pa bọ̀ irú kọ́lọ̀ wo ni kò jẹ́ sẹ́ àgbèpà tó bá jẹ́ bí rẹ́ẹ̀dì náà tẹ̀kọ́ nínú fíkìrà yẹn lè rò ṣe rẹ́ẹ̀dì ṣẹlẹ̀ rẹ́ẹ̀dì wà bí àgbo rẹ́ẹ̀dì ó wà pupa ṣé làwọn pupa nù. ṣẹ́ẹ̀dì náà bèrè pé ah, bọ́tẹ́ jọ̀ṣẹ́ yẹn lè fẹ́rẹ̀ rẹ́ẹ̀dì pa iléyá tó jẹ́ pàgbò náà ni o tó jẹ́ nínú àwọn dàrí mọ̀tàlá náà ah, ah, tó jẹ́ wúrẹ́ tó jẹ́ ọmọ ìlú kọ́ سقط نسيان رحمة الله تنظر النسيان فلا تبحث عنها سوى الله ما سوى نبع عليها فوا àbí lọ́sọ̀ nípa àkíkọ̀ fún wa tó sọ kọ́lọ̀ rẹ̀ fún wa tó sọ wípé tó tó bá wà ní wúyá ọmọ sáàbì ẹ pa ẹrẹ fún aláṣọ àtàrà lórí ọmọ tó fún yín lọ́jọ́ kejì rẹ̀ tó wọn ò ṣe ìdí àrùn hókùnmọ̀ fíìmù ẹ̀ta alákùnbí láwùn tó yé nìsí sákàtà nàṣíyà àwọn ò ṣàfihàn rẹ̀ tó pẹ̀lú kí pẹ̀lú kọ́lọ̀ rẹ̀ lákùnrin ẹ̀wọ̀n kí inna Allah ya'murukum an tadhbahu baqara baqara rasul ọlọ́run kékeré pa màálù. sọ̀gbọ́n sì màálù gbogbo sọ́mọ́ àbẹ̀bẹ̀ kápá apẹ̀rẹ̀ léyà mi apẹ̀rẹ̀ àkíkọ̀ kò sọ́dọ̀ àwọ̀ tí ó jẹ́ kò sọ́rú bóòlù ó ti gbọ́dọ̀ máa rìn bóòlù pé sẹ́ bóòlù kó ṣe ga tó tí kò tẹ̀ ní kó sọ́ra ni àbúkó jẹ́ ìfẹ́ pé yóò tì rín yóò wà níkùn àkànnù kò sọ ó kàn sí bá kọ́rọ̀ kí àwọn àmàlẹ́ sọ wọ́n bẹ̀rẹ̀ sí bí wọ́n kọ́ bẹ̀rẹ̀ béèrè béèrè àgọ̀ ẹ̀ ó ya ó sọ láwùjọ rẹ̀ fún wa ó dá ìbéèrè béèrè títí sọ́mà fún wa bí ojú wọn. nígbà náà bá dákẹ́ lórí ẹ̀ sẹ́kàtà ànàṣíà làmìyàdà rẹ̀ hukuma fi dhalika rahmatan lahum garanisiya. wàdí ọlọ́run dákẹ́ lórí pé bò ní ó ṣe rí onígbẹ́ àgbò funfun báláwú tẹ́ pé nínú àgbò àgbò tẹ́ẹ̀kì rà funfun bẹ̀ ẹ wo mùsíbà yóò wá máa lọ́la sí káàkiri yóò lọ́la yẹ kò iwe yóò dé akéré yóò dé yọ̀ọ̀dà irú ẹ̀kẹ́ lòun ẹni kọ́ni irú ẹ̀kẹ́ lòun lókun ọ̀yọ́ tẹ́ẹ̀ bá rà yóò tún lọ. rahma rahma tan lakum máa الحمد لله على إحسانه والشكر له على امتنانه على هداية والله يا وطن هذا wọ́n tí wọ́n ń wá ayé ẹlọ́bí wọ́n lọ́nà ẹ̀wọ̀n dààmú wọn lága sí káàkiri nítorí ọmọ dákẹ́lé lórí rahmatulah wọ́n yẹ pé nísìn eléyìí tó àtàkọ́ mo bá bù kẹ́ nìyẹn ọ̀kẹ́ alábà. yóò rí abúké ẹja kò dàbí ẹni ká jẹ jákà nípa rẹ̀ àmọ́dá kọ́lọ́dé bá aláyé tó ti ń bọ̀ ó sì gba ìrọ̀rùn fún wa ẹlákòóso ìtàn fẹ́ yọjá kà sí ráìsì ọlọ́mọ ẹwẹ́ ní káfí yọ ní àbí ọlọ́mọ ńlá àbí lókà àbí pọ́tẹ́t sẹ́kẹ̀tà nàìjíríà rahmatulakum ìdábù zawaji náà máa fún wọn sọ ìfọkẹ́sẹ̀ ẹ̀rọ obìnrin táwọn fẹ́ ni kí ló bá sílẹ̀ ìbọn ìmẹ̀ká rí yàrá àtọ́ká obìnrin tó ọlọ́run sọ pé má tọ́ọ̀bà lẹ́kùn ẹ wo rahma rahmatan lẹ́kùn bẹ́ẹ̀ tọ́ọ̀bà ìwọ́n lè wà lẹ́mí ìlé pa ìlórí dúdú ẹ̀lẹ́mí ìfilẹ̀ bẹ́ẹ̀ kó lè pupa rahmatan lẹ́kùn ọlọ́run sọ orí ìtafẹ́fẹ́ ìṣọba ti tọ́ọ̀bà àti ẹni ẹ̀lẹ́mí ìlẹ̀ tó bá kúrú ẹ̀lẹ́mí ìlẹ̀ tó bá ga ẹ̀lẹ́mí ìlẹ̀ tó bá ẹ̀ tó bá owó lè sanwó kírìmù ẹ̀kú pa ó ìbọ̀dàn aláàmù ẹ̀lẹ́mí ìlẹ̀ tó bá sanra ló tó tóbi dáadáa rahmatan lakum ó oh, bọ̀rọ̀ gbogbo ó ti débò tó wà nìyẹn tọ́tọ́ ni má kọ́ọ̀b tẹ́ríkìrì ẹ̀ bó ṣe wá wà ní gbogbo àbò àbò ó yé ní sè káyọ̀ ká sọ pé irú jàrádì àwọn la gbọ́dọ̀ mọ ẹ̀wọ̀ wà sáré kọ̀ ẹgbọ́ ìdájọ́ ìfẹ́ rahmatan lakum ni pé ìbátá àwọn skul àti ilé kíkọ́ àti mọ́ lo uniform tẹ́ ń gbé ìyáwó jọba ní ìjọba ní uniform káyọ̀ sọ pé ọlọ́wọ́ ní gbogbo àsìkò káwá fẹ́ rọ kírun uniform ká máa wọ̀ irú àsọ́láyìn ká máa wọ̀ tẹ̀kọ́ àdìmọ̀ kírun ẹni náà kírun báyìí bọ̀gá ni mélòó bí i bá sọ kírun mi dárí tó bá lọ bí iṣẹ́ yóò lọ́n bá sọ kí bẹ́ẹ̀ àwọn tó bá ti wọ̀ kára ti kí ni ó ti kírun náà so nìbọ́ mi lé kéwù nìbọ́ mi léwè léwè mi gbé àrẹ ní yunifọ́ọ̀mù lé kéwù àbálà yunifọ́ọ̀mù léwè nìbọ́ọ̀mù lásọ̀rọ̀ ètò nìyẹn sẹ́gbẹ́ láàbà bọ́ alásọ̀rọ̀ àti àwọn kẹ́kẹ́ dákẹ́lẹ́ àwọn kẹ́kẹ́ fún wa ráhùtà kó lè bá jẹ́ ìkẹ́ fún wa bẹ́ẹ̀rẹ̀ ní siyan kí sípò làwọn àgbàwé o fàlẹ́ àtàbọ̀ hásù àmì ha ẹgbẹ́jà náà béèrè nípa rẹ̀ àwọn béèrè tí ó kò bá wa àwọn mọ̀ràn hàn mọ́mọ́ láwùjọ àná wọ́n náà nǹkan tọ́lọ̀ bá dákẹ́lé lórí oní àṣìyà oríṣiríṣi ni o but àwọn yẹn kéré sí ìtọ́lọ̀ wọn bá fọ̀rọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ dọ̀fàrọ̀ wàhádà hùdúdà wàhárọ̀ máa ṣìyà sáré èyí tó dákẹ́ lórí rẹ̀ sọ́kàtà àṣìyà ó kéré sí èyí tó ṣe tó ṣe ìlànà hukumu rẹ̀ wàhádà tó yé nǹkan tó ń sára yìí ibi tọ́lọ̀ wọn bá ti dákẹ́ àti bọ̀tí wọn dákẹ́ yẹn báyìí tí ò ó wá orí ọba dákẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n pé ìdájọ́ yẹn náà padà kó sí abẹ́ ìdájọ́ mi ọlọ́ ọba ti sọ̀rọ̀ lórí tó yé nìsẹ̀ àwọn eléyìí bá a máa gbé ìdájọ́ wọn sórí ìdájọ́ tó wọn o wọ́n sọ̀rọ̀ lé wọn lórí náà nígbà dákẹ́ lórí ẹ̀ náà àwọn tó pé pé kò irú àwọn eléyìí aláṣìlò fún yìí náà ní pé alámọ̀rí rẹ̀ mùbáhù ni lórí ìṣe alámọ̀rí ọlọ́run ti wálẹ̀ ní orí ẹ̀nìyàn nígbà ọlọ́run ọba sọ́mọ́nà ọba ara tákòjì kẹ́ni fẹ́ sọ́kẹ́ni fẹ́ bẹ̀rẹ̀ yìí pé ẹni tí ìtọ̀sẹ̀lẹ́sẹ̀lẹ́ bá ń dà láàmú tàbí iṣó ìdáǹdì rẹ̀ bóò ni àdìwọ̀lá rẹ̀ ó ti máa rí kí ìdájọ́ rẹ̀ tí àgbẹ̀ ní kí ní ẹ̀rọ àwọn olùkùnrin àdìsúná àrẹ́rẹ́ àdìjì fún àbí àrí kò sáà rí tìfù pé ẹni tó ṣojú àbí ìṣó bá nàrà mọ́ but a lè rí nǹkan kan bẹ tó jẹ́ pé ṣẹ̀rí à sọ̀rọ̀ lórí ẹ̀ tá a lè tí kìíní ìtẹ̀ndẹ́rì gìtà tàhà tá a lè gbé sí abẹ́ ẹ̀ káàdì kan bọ̀ sọ pé ẹ wo sákàtà iná ṣíà ọlọ́run dákẹ́ lórí àwọn kékeré àwọn tàlẹ́ ọkùnrin ní ṣíà ọ̀dàtà bá fún àníyàn náà wà á sọ pé rárá irú mọ̀síkútù àlẹ́ irú nǹkan dákẹ́ lórí ẹ̀ yìí ó ti bọ́ sábẹ́ nọ́ọ̀sù kan tó jẹ́ òmùmù sápò lè kó sábẹ̀ ìgbájú ẹ̀ láàmà lò fún ọ́nà ah, ìgbà sọ yíza nígbà tá a sọ pé ẹni tí sòdá ń di ẹni sí aláàlẹ́ lẹ́rìí fún bọ̀tà lẹ́rìí fún ẹni tí ẹ̀jẹ̀ òdà lára rẹ̀ sápò ní kíni ìsèháàdọ̀ kí wọ́n pe obìnrin tó yẹ pé gbogbo ògbà ẹ̀jẹ̀ mọ́jà lára rẹ̀ tí ẹ̀ ṣe pé bí ẹ̀kan lóṣù pé bí ajọ́ márùn lóṣù àbẹ́jọ́ mẹ́ta lóṣù àbẹ́jọ́ méje lóṣù gbogbo àsìkò lójọ́ ó wà dáadáa ó wà dáadáa àwọn sọ̀hábà náà bùhátọ́lá àlẹ́ yìí so irú obìnrin yẹn ṣẹlẹ̀ islam fún wa nígbà tá a fún ẹ pé ókè irú obìnrin yẹn o kó mọ tábà kó sì mọ ṣàwọlà fún gbogbo òru wọ́n tó wá fẹ́ mú lámùtán ẹ̀ kó máa wẹ̀ wọ́n wíwẹ̀ yẹ alá wájú ìmọ̀dá ìṣẹ̀dá jẹ́mọ̀ abẹ́mẹ́rin so pé lábẹ́ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ bọ̀dé tó jẹ́ pé kíláàsì kó tábà kó dẹ̀ kí ni o kó ṣàwọlà kó tó mọ̀ sí òjọra àbí òjọra a náà ìdájọ́ tó ní ìfihàn àmọ̀ rẹ̀ tẹ́ tẹ́kì rẹ̀ ẹ fún ẹni ìtọ̀ òdà rẹ̀ fún ìṣó rẹ̀ ti di àárẹ̀ sí òun náà lára so lóòótọ́ ọlọ́run bá dákẹ́ kò ṣàfihàn ìdájọ́ rẹ̀ but o a lè àtò ah, wá rí kòtò bọ́ sábẹ́ kò bọ́ sábẹ́ ẹ̀rí kan tó jẹ́ pé ẹ̀rí gbogbogbò tó ti kó nǹkan tó pọ̀ sínú irú àwọn eléyìí la sọ yìí pé ádámù kò sí ìlà àlàmọ́rùn lórí ẹ̀ níbi eléyìí fala tabhasu anha ẹ wo hadithi bàbá mi sallallahu alaihi wasallam nípa hajj hajj fàhújò ayẹ́rú ọlọ́run ẹ máa ṣe hajj ẹ máa ṣe kí ni o ẹ máa ṣe hajj ẹni ká bẹ̀rẹ̀ alẹ́bí sallallahu alaihi wasallam yìí pé àfi kulli aamin ya Rasulullah àfi kulli aamin ya Rasulullah àdébí yàrá bìtá ẹ wọ́n ní sẹ́ ọ́ ti sọ́ fún ẹ ọlọ́run ní kẹsì hajj ọ̀rọ̀ yẹn ni o ọlọ́run ní àdébí sí gbogbo ọdún ká máa ṣe hajj ẹ gbọ́dọ̀ ọmọ ẹ dá sẹ́lẹ̀ fún wa mi ẹ yọ bí ti ọmọ ìyá two million ní wáyé tí wà lé àwọn ọmọ ìfẹ́láyọ̀ fún wa. àfikún lè ààmìn àwọn ti ṣe gbọ́ ọdọ ọdún ká ṣe kí ni o ṣé ọdún ká máa lọ hajj ni àlejò ìdáhùn alẹ́ ìṣọ́lá tó ọ̀sẹ̀. títí títí ní òpadà wá béèrè àlejò ní láwọn kó tún náàm làwọn àjẹ àbẹ̀ àti wọ́n làbẹ̀ sàtà. àmì á kí n má lọ sọ pé bẹ́ẹ̀ ni ní ìsìn yóò ti bá di ọ̀rọ̀ yẹn lórí <laughs> ó ti ẹ̀ tí àwọn ará mẹ́ta jọ àwọn ọmọ fẹsẹ̀ rìn lọ èmi àti ẹ̀ta àwọn nàìjíríà ẹlòmí kódà tó ń kára kára kára fẹ́ mọ̀ rìnṣẹ́ lọ́gẹ́ ààyè mítọ̀ abẹ́ẹ̀kọ́ ni kápẹ́kọ́ àti lẹ́yìn tó dà àbí ìdíjú ká lọ́dọ̀ ọdún tó ká tó dé ìrọ̀kọ́ ti padà jí ọdún mi èyí ò kò ẹ̀kọ́ ni pé sáà dára báyìí ká tó tó padà délé ẹ̀yìn tó àwọn ọmọ sí o ọlọ́ba ní ká ẹ̀mí o ẹ̀wọ̀ ebèrè àfikún lé so ọ̀rọ̀pọ̀ mi ọ̀rọ̀ mi oníbèrè yẹn apàdé bẹ́ẹ̀ mi àti sọ́tẹ̀lì àfikún lè arábìnrin ala okú ti náà láwọn àjàmbá tí máa sọ pé bẹ́ẹ̀ yìí ni ó dọ̀rọ̀ yẹn ó dọ̀rọ̀ yẹn fún yín nìyẹn ọlọ́mọ sàtọ́ọ̀tù agbára yóò sì níka tó mọ̀ kọ́ọ́l àmì zaruni mẹ́ta rakitukum zaruni ah, ah. gbogbo tí n bá ti fi ẹ tí mo bá ti fi ilẹ̀ tí n bá ti jẹnu bà ẹ fi mí pẹ̀lú ẹ mẹ́mọ́ bíní bíní bíní bíní lé onídìí tí fi sọ ẹ wò fẹ́ سقط عن أشياء رحمة لكم غير النسيان ذروني ما تعرفون ìtí mo bá ti fi ilẹ̀ ẹ̀jẹ̀ kí ni o ẹ̀yin bẹ́ẹ̀ fi ilẹ̀ rẹ̀ ẹ̀rọ máa béèrè béèrè béèrè béèrè béèrè béèrè. hadith kan bẹ kátó bẹ̀rẹ̀ hadith ayé kura àwọn ọmọdé ayé lọ́dún yìí àmọ́ wọn tẹ̀sán àwọn àṣìyá ìntù bìbàlákùm tẹ̀sùkùm àtẹ̀sùn àti máa yìí. wọ́n lè ní ẹgbẹ́ náà máa gbọ́ ẹ má máa béèrè nípa àwọn nkẹ́kẹ́ àṣìyá nípa àwọn

àwọn ìmọ̀ rahimahumullahu ta'ala wọ́n ní gbàtàwọn kọ́lá bí fàlà tábàhà tó àníhà káwọn bèrè nípa àwọn tọ́lọ̀ bá dákẹ́ lori ẹ̀ tó lọ́ọ́ ṣe a ṣe ọ̀rọ̀ Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu warda fẹ́ ya Umar máa ń wà àwọn akẹ́kẹ́ si sí láìkẹ́ nínú àwọn Umaru Umar Umar Umar Umar ó wá ń wò káwé kọ́ náà bá wò ọtí ìgbà ẹ kó sí nínú táàmù ọmọ tó jẹ àlàyé àwọn àgbà ọmọ bá yìí lánàá fẹlẹ kọ́mùnì bàyá náà ń ṣàfihàn ẹ ìwọ náà bá ò sì sàlàyé fún wa sọ̀rọ̀ tí fún wa kó sàlàyé àkókò wa ọ̀sẹ̀ yìí pé tàn ẹ̀rí oríṣi o alókó bá kàtó jẹ́kọ̀ tẹ̀rí àlàkídàtú awwalan àlàkídàtú awwalan àkídà làkọ́kọ́ tó yẹn bẹ̀rẹ̀ kọ́ tó ẹ mọ òun táwọn ti lọ sórí ibú wọn ni pé ìjọba àṣẹlẹ náà ni pé alókó bá àwọn mùsùlùmí tó jẹ́ka tó jẹ́kọ́ tó jẹ́ra rẹ̀ wọ́n ní onaru ó ń torí pé ìsìlẹ̀ ní pé sẹ́kọ̀tà ìnàṣíà rahmatan lakum ẹ̀rọ nìṣíà pé ta ló kó tó fi di pọ́tì di àlámù Umar nínú àkídà wọn torí àwọn kan táwọn ní ègé ṣe Umar bin Khattab pé ìbára mi jẹ́ pé fàlá tàbí hàfù àná wọ́n ní alákọ̀ọ́kọ́ fún wọn pé tó máa gbà fi hàn fún yóò bá jẹ́ àwọn ẹ̀kọ́ mú so àwọn kọ́ náà kọ̀ọ̀kọ́ ló mú mú mi láti kọ́ sọ pé àìmí jàǹbí wọn sílẹ̀ kọ̀ọ̀kọ́ lọ inú kan mi pé ìrẹ̀ já àmù ìrẹ̀ já àmù ní bí ọdún èyí ṣe mú mi. so di ẹnìsì torí pé nǹkan yẹn kì í ṣe nǹkan tó wùdà máa ń dùn máa wọn mú mi nínú. so yẹn ní sè jàwá bùrọ̀ alákọ̀ọ́kọ́ jàwá bẹ́ẹ̀ kejì ní pé ó máa mú lọ́kàtà ọ̀rọ̀ jẹ́ láàánú wà lọ tó sọ̀rọ̀ yìí tó sàbẹ̀ àwọn ọmọ yìí lọ́nà fìlìkọ́bù عارف يا زلمه تعمل له طب عارف اللي بقى اخطر صعب بعد وقاص يبقى علامه سقيد صلى الله عليه وسلم اعظم المسلمين في المسلمين جرما عمري شو وني فاتح جرما ان انت بقى ايه دايما ما عاوز يصايب جرما عايز يبقى الاسم والذنب ها ويفتح الجيل قولوا بقى انتزع الليجو هنا هو مسلمين لا انا هو مسلمين سيلا هو ẹni tó ṣe àwọn mùsùlùmí jù níbi ká bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ah, bá sí kúra kìtà ló ṣe ọ̀jù nù wọ́n ta ló ṣẹ̀wà jù ẹ̀mí kẹ́rin wọ́n wọ́n ó ló ṣẹ̀ra rẹ̀ ẹ̀bẹ́yẹ̀ mọ́ ṣẹ̀ra rẹ̀ nígbà míì àbẹ́mọ̀ wọ́n ní pé ó ṣẹ̀ ara rẹ̀ nítorí pé bí àwọn kẹtẹ́ kó ṣe kó ṣe kí ni kò ṣe so wọ́n pé mùsùlùmí tó ṣe àwọn ọmọ ya rẹ̀ mùsùlùmí jù tẹ́tẹ̀ rẹ̀ pọ̀jù ó lẹ́tẹ́ pé ẹ̀fẹ̀ àwọn ìmọ̀ òun lẹ́tẹ́ pé ó lọ béèrè nípa nkẹ́kẹ́ tí ò jẹ́ ìwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látara béèrè ìbéèrè tó wọ́n béèrè lọ́wọ́ àwọn àṣọ kí ni ẹ di ìwọ̀ náà

ẹ muhammed al-muhaddathun tọ́lá sọ yìí pé àwọn tẹ́ pé asọ̀rọ̀ sẹ́ni wọn àwọn tẹ́ ẹ àwọn tẹ́ pé ọlọ́mọ fún wọn ní ilham lọ́bí imam nawawi náà rahimahullah tó sọ àyẹ̀wò sharh hadith yìí pé àwọn muhaddathun yẹn náà law kana fi adùn umma muhaddathun lakana umar wọ́n ní muhaddathun ayé mulhamun àwọn tẹ́ pé ọlọ́mọ ṣì payẹ́ ẹ̀mí wọn sí nǹkan tọ́lọ́mọ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni àwọn òsàrà bá dérì nígbà tẹ́ wọn lẹ́rú tí ká ni tí ká ta lọ́wọ́ àwọn kiri kan ó wọ́n ní ẹja pa wọ́n abakar àti umaru àti abẹ́bẹ̀ sọ́ra sọ wípé rárá ẹja gbowó lórí wọn pàtàkì padà fẹ́ sọ́ra kalẹ̀ pípa àwọn ọlọ́fà dọ́là àwọn amẹ́kìn tó pọ́ lọ́wọ́ àti fi owó ọ̀dọ̀ sí tọ̀fẹ́ aláyìí ha ó ní pé àwọn èèyàn wọn mọ àdìsí wa kí nígbà yẹn mọ àdìsí sùfínà mọ àdìsí wa tó yẹ ní sí ṣé àwọn mọ àdìsí wa ọfínà mọ àdìsí wa pọ̀tà wò pé àdìsí àbẹ́yà kó àtọ́mú wa ṣé ẹ̀rí ni fún tó ṣe kí ni o ṣe ìfẹ́ tó bá lò fún wa. alaikum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin gbogbo àwọn ọ̀dọ́ ìlú tọ́lá kánà bíi sọ nípa Umaru wa nù. so ìmọ̀ náà wà sọ wípé àdìsí wípé adam muslimin adam muslim adam muslim fil muslimin ìlà jurma ọ̀nà ẹ̀mí ẹ̀dọ́ ẹ̀wé kí ni man sa'ala an ashiya lam tuharram fàkúrú ni màmísà bí mas'alati min hajri mas'alati ẹ̀ tẹ́ kó béèrè béèrè kan tó béèrè béèrè tẹ́ kọ́ta ara ìbéèrè yẹn náà fi wá sí ìfẹ́ ẹlẹ́wọ̀ mọ́mù náà sọ wípé tó béèrè àbéèrè jù béèrè àlàbọ̀rò kìí ṣe béèrè tó fẹ́ mọ̀ so ìdájọ́ wọn gbọdọ̀ kàtọ́ òun rí pé ọtí èrè púpọ̀ mẹ́ ó sì ṣàdúrà ọlọ́run náà sì rí pé lóòótọ́ ó ti wà àpòlù nìkan tó wà fẹ́ ṣe kí ni ó fẹ́ ṣe olófin tẹ́tẹ̀lẹ́ ọlọ́run ṣe àrọ́mà so kìí ṣe ní ó mọ̀ ọlọ́run ṣe kí ni ó fi àrọ́mà ọtí fún àtúwádì ó ti wà ní ọlọ́run ṣe kí ni ọlọ́run àrọ́mà ní kẹlẹ́ ayé sì kò mọ́ وسقط عن أشياء رحمة لكم غير النسيان ولا تبحثوا عنها المهم mo ní pé àwọn ìbéèrè tá ń tán sọ pé àbọ̀rọ̀ bèrè ni ìbéèrè تام ta òmúlà ká بيري aboro máa kà béèrè béèrè béèrè béèrè gẹ́gẹ́ bí beere في صحيحين عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم فإنما هلك من كان قبلكم بكثرة مسائلهم واختلافهم على أنبيائه حديث أبو هريرة في الصحيحين حديث يسا يقولون كتا فسوا جنا بل تحريم الاختلاف والتفرق bẹ́ẹ̀ náà ní sọ fún wa pé ká sọ̀rọ̀ fún ìmọ̀ dá ìyànlẹ̀ àti ìyapẹ́ ẹnu àti ìgbà tó lè pín wáyé rẹ̀. mẹ́rin náà àìsàn kò máa ní òun fàṣìṣẹ́ nìbò òun ṣọlá ọba ní nǹkan tí mo bá kọ̀ fún yín ẹ jìnà sí. àwọn ọmọ rahimahullah wọ́n ní alimanihiyu anu kitman alimanihiyu anu kitman àwọn kan tọ́kọ̀ fún wa ìtọ̀ méjì ló pèsè àwọn kan mẹ́ńbẹ̀ mọ̀ nìyí yóò ánìwú lè tahrim àwọn tó ẹgbẹ́ wọ́kọ̀ fún àtọ́lípọ̀ jẹ́ wọ̀ àwọn kan mẹ́tọ́ pẹ̀ mọ̀ nìyí yóò ánìwú lè kàrọ̀ hà tó ẹgbẹ́ tọ́lípọ̀ jẹ́ nta kórìíra méjèèjì náà ní fàṣẹ̀nìbù wa máa nà ha ètò kóm ánìwú fàṣẹ̀nìbù tàwa àgbéyà nǹkan yẹn wọ́kọ̀ fún anìkọ̀ fún ní ti haram àbí wọ́kọ̀ fún anìkọ̀ fún ní makru nǹkan tá a kórìíra abọ́dọ̀ sí kíni fún méjò abọ́dọ̀ sàfún. tó àpọ̀lọpọ̀ lómi yóò máa fi makru sẹ́gà ẹ̀sẹ̀ bójá ẹ̀sẹ̀ bójá

fàkùdó àmàna àkùnánú fantahu tó ọlọ́run sọ pé nítorí bá ti kọ̀ fún yẹn takété sí ẹ̀ takété ẹ̀ jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ kìí ṣe bóyá sàwọn àbóyá jẹ́ mọ̀kúrò àbó jẹ́ haram náà ilé ìfáyidà tó ó láfìlà hadith bákan náà fáyidà wà fáyọ níbi hadith eléyìí ó náà ní pé nítorí bí bá kọ̀ fún wa aláṣùlù fi náà àtàrí ìdàkẹ́ na fi umúrin ibadat الأصل في النهي التحريم إذا كان في أمور العبادة والأصل في النهي في باب الآداب الكراهة في باب الآداب آداب باسين جون آداب باسين سوف arábàṣe nǹkan àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ yáyì kí tó bá kọ̀ fún wa níbi àwọn ẹ̀kọ́ yẹn pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí yóò máa jẹ́ aslu rẹ̀ ní kí ni o alimakoro awolokaro hàn àfitàbá rí ẹ̀rí mi tó sọ di haram bọ̀ níbi ìjọsìn níbi ìbáadà aláàfin òfin náà ìfil ìbáadà àtúmọ̀dá àtàrí wàlkàrọ́ha ìdàkẹ́nà fi omori àdà torí kí kí ni tàfírí kí ló bí ah, ṣé nǹkan mi sọ yá hàn yẹn ìpìlẹ̀ níbi tó bá kọ̀ àdàbí ni máa ń àyè tó kọ́ máa ń fa ṣẹ̀tẹ̀ nìbò táwọn ìgbà kọ̀ fún akọ́mọ́sí ní ṣe pẹ̀lú ìjọsìn èèwọ̀ nìkan lọ́pọ̀lọpọ̀ bá wọ́n á pẹ́

abẹ́ẹ̀kọ́ ó kọ̀ fún akáwọn kìnìún kágbára lọ́jọ́ eid náàyò yẹn ṣé tahrim ìjẹ́ ìwọ̀n ló yẹ àbí títí ìkórira náà torí kí ni torí kó ní ṣe pẹ̀lú ìjọsìn ìjọsìn wá sí eré kí wọ́n fi máa ń mú ìjọsìn ẹ̀rí tí ó yé ìfúnfún ìfẹsọ́ ńlá kó lè bá yé everybody know so ìjọsìn ni kágbáwẹ̀ ó wá ní pé àbọ̀rọ̀ gbàwẹ̀ lọ́jọ́ ọdún àbí ẹ̀rọ ni pé àbọ̀rọ̀ gbàwẹ̀ lọ́jọ́ júmọ̀ nìkan tó yẹ nísìn irú nǹkan yẹn nísìn náyù yẹn á gbé gbé jéwọ̀ torí pé náyù yẹn ní ṣe pẹ̀lú ìbáadà ìbáadà sì ẹ̀rí la fi máa ń mú yẹn wáde tó yé ẹ sọ̀rọ̀ tí níbi adam ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ yáyì ẹ̀kọ́ bá ṣe jẹun ẹ̀kọ́ bá ṣe sùn ẹ̀kọ́ bá ṣe kíyàn ládàbí ni àwọn ìlànà ṣe pé ẹ má fi owó sí fún ìyàn ní nǹkan má ti fi owó sí gbà nǹkan ṣé ìbádà ní nǹkan yẹn ni àbí ẹ̀kọ́ ràám náàyù yẹ ẹ̀yin kẹ́tẹ́ká ọ̀sùn ní ẹ̀rọ ọ̀sùn ẹ̀pà tó eléyìí ẹ̀tù gbọ́ yóò tó gbọ́ yé yín jẹ́kẹ́ gbọ́ yé sí o ẹ̀rọ tó ní báàbù màkìrún àfáà ti ṣèkùsọ̀ méjì múra ìsàmpù yẹ wa. so ké ìfọwọ́sì fún ẹ̀mí nǹkan àtúkọ̀ fọwọ́sì gbà ẹgbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ni fún yẹn bọ̀ tó bá pé ìkọ̀ fún bá lọ wá níbi ìjọsìn ìpìlẹ̀ nípa yọmọ jẹ́ kí ni o ìwọ̀ láti rí ẹ̀rí kan tó gbé kó níbi wọ̀ ìkọ̀ fún bá lọ wá níbi ẹ̀kọ́ yá yìí jẹ́ kí ni táfù ẹ̀rí kan kọjá nìkan kódà jẹ́ ìwọ̀ ẹ n mú wá ẹbí sheikh nínú lè lọ ọ̀sán ọlọ́run pàdé ẹ̀sẹ̀ kí n máa forí kẹlẹ̀ pẹ̀lú àwọn oríkè mélòó oríkè méje kan àwọn mọ̀lá fún máa forí kẹlẹ̀ ọ̀yá oríkè méje ọ̀yá yà ó ń bèrè ni àtàrà méjì ogun méjì àti ọ̀nà náà kọ́ lọ́ọ̀fẹ́. àmì wàlá àkúfà sáwùbàn wàlá àkúfà sáwùbàn wàlá ṣàrùn wàlá ẹni bọ̀ nínú kan tó máa mọ́nìkì forúkàlẹ̀ lórí àwọn gúrúkì méje o ṣùgbọ́n ìbọ̀dọ̀ ká apá aṣọ kù lára kó fipá sáwùbà ìbọ̀dọ̀ ká kí ni aṣọ kù lọ́kẹ́ nínú nǹkan tí àwọn tí akóyà lórí ìrùn kẹ́yìn máa ṣe báyìí ẹ̀yẹ́ lèmi yẹn máa wọ aṣọ tó ti gùn ṣẹ́ẹ̀tì yóò kàrà yóò tún fi sakọ ó lóun kírun àbùkọ́ ká sókò tó ẹgbẹ́ ó ti gbọ́wàsí gbọ́wàsí pé òtò ojú òsì tó tó bá ti kọ́ sọ ọlọ́run òní tó so ka burúkú ti gbé ojú ọmọ ti wọn ọlọ́run tó lọ́n sọ tó wọn gbọ́ bọ̀ tó bá ti kọ́ ọlọ́run tó ọlọ́run òní ojú òní ti àbí ẹ̀kọ́ àbí tìmọ̀ ẹ̀dẹ́kọ́ yẹn so kíkà sọ lórí àkú ni ó yá ìbéèrè náyù lùkọ́wà ṣé ìbáàdà ni àbí adab adab adab ẹ̀yọ́ ọkùnrin adab àbí ìbáàdà mashallah ẹ̀yọ́ ọkùnrin apá bí ló sọ̀rọ̀ àwọn apá bí ló sọ̀rọ̀ adab àbí ẹ sọ̀rọ̀ rẹ̀ bí wọ́n sọ̀rọ̀ adab adab àgbà ó sọ yìí adab ni ó jẹ́ adab ni so yẹn so ọ̀yá àfáà kan tó bá dùsọ́fà tó wá nìyẹn na náàyù yẹn lè tàhárí ọdún karọ̀ hàn masha ṣe tó bá kírun pẹ̀lú pọ́ká sọ pé irú ẹ as iwe irú ẹ ò bàjẹ́ bọ́ ó ṣe kí ni o se ṣe mà kìrú ù ntí ò dá ló ṣe kí ni o lórí ẹ̀ mẹ́s wà á dẹ́ ha ẹ̀yin màá dùsọ́ yé àbúmọ̀sà inshallah. nínú àwọn àpójú ta lè lò يقول شيخنا حفظه الله وهذا حديث ابن ابي سلمه حديث عمر بن ابي سلمه عمر بن ابي سلمه رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سم الله وقل بيمينك وقل مما يليك سم الله انا من ذاك ذاك قولون بابا جو kúl bí yaminik jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wà kúl mímá yalik jẹun pẹ̀lú jẹun bá ní tó sì rẹ̀ kọ́ jẹun mọ́lọ̀ mú ti wájú níwájú láti mọ́lọ̀ ádàbù yẹn. mo mọ̀ pé àwọn òmùlé máa lò ètò ọ̀sán àwọn àfúyì. sámi ńlá ọmọ ìgbà ìmọ̀ tèmi o sámi ńlá ẹ̀ máa ṣe bí sinmi ńlá ọlọ́run yẹn máa yí abọ́ ni. Allahumma salli ala Muhammad wa sallam ẹjá máa lo sẹ̀wádìí tì ní tó ti yé tó ti yé jẹ̀má. sábìlá alábìlẹ̀ dá kọ́ lọ́ba bẹ́ẹ̀ jẹun wà kúl bí yẹmí ni máa fọwọ́ ọ̀tún rẹ̀ ṣe kí ni o láti jẹ wà kúl mi máa yẹ ni kí n tó wà níwájú ẹ̀ ní kó o máa jẹ tó ti ní kọ́lá kó ṣàánú kó fún wa o. Hmm. gbọ́dọ̀ kúl bí yẹmí ni ṣé ádàbù ni àbí ìbádà naam ádàbù so sọ́rọ̀ al-aslu fi mada al-istihbab sọ́rọ̀ al-amru fi al-istihbab so ìpìlẹ̀ ni wípé kul ma yẹlẹ̀ kul bi yamini so ẹgbẹ́ níta bá fẹ́ pé pẹ̀lú kọ́lọ̀ tá a dé kalẹ̀ pé ádàbù ni o wípé sámìlà pẹ̀pẹ́ ádàbù ni dákọ̀ lọ́wọ́ tó kéṣe bàdà ni. yàní filasin ẹlẹ́ẹ̀kejì jẹ́ ọ̀tún jẹ́ pẹ̀lú nǹkan tó tọ́ba kan fẹ́ sọ pé ibi pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ̀pẹ́ ní ti oúnjẹ náà ìpìlẹ̀ ní pé oúnjẹ kìí ṣe bọ̀ tó bá àwọn kan padà bá gbọ́ ọ̀rọ̀ òṣùlù ni o kò yẹ kó dàrú o níjẹ̀kẹ́ kò tó yá fine so ó máa ń padà ó lè padà di ìbáàdà pẹ̀lú bẹ́ni ẹ bá ṣe ṣe àtàwọn ẹ̀kọ́ tó lò gba àwọn kọ́mọ tó pé ìrún ní ìsìn kò sọ̀rọ̀ kankan ju kí ni lọ ìbáàdà ni wàá bẹ̀ so nítorí pé báyìí ni pẹ̀lú àwọn ẹ̀rí pàṣẹ kò wá sọ ibẹ̀ tán pẹ̀lú kò tá wá sọ yìí o ìgbà jẹ́ pé sọ́mìnlá kólùmíyàwó eré kólùmíyàwó jẹ́ pé adábù ló bá wa jẹ́ pé adábù ló bá wa a jẹ́ pé àwọn àsìkò wà ń bẹ̀rẹ̀ nàmbà fẹ́ ẹ́ ìṣèlú lójú ẹ̀rẹ́sẹ̀ so àwọn afáwà sọ yí pé àwọn ẹ̀rí ní ìwà ọ̀tá fi ṣe kí ni o tá a fi lè gba ẹlẹ́gbẹ̀ẹ́ yí pé irú kúlbìyàmí ní kìí táwọn fà ẹ̀ tọ́lẹ̀ bí àwọn kó jẹ tó lóun lè fọwọ́ ọ̀tún jẹ ńkọ́ tọ́lẹ̀ bí náà ò sì ní lè fi jẹ náà àti ìwé àtàkùnrin bí shimal ọ̀yìnà ṣètọ́nà yà kò bí sí. ìdí ẹni sè ó wà lórí ẹ̀rọ wà lọ́mọ kó wá kó wá kó wá kó wá tó fò wá tó lágbára tó fò wá di ètò bọ́ndì yẹn. mo dàgbé pé àti ìtọ́jú àkùrọ̀ àti tó jẹ́ haram tí la fẹ́ ká ṣe máa nà áyì tó kò máa ní ó masalatu asaniya fi albat ó náà ní pé èwo ló lágbára jù nínú náàyù àti amúrù ẹ wá wò ah, wà lẹ́mìí wà mẹ́ àmọ́ tukùn bí fàfàlù nínú ìlú àlọ́bẹ̀rẹ̀ ìbáraẹ̀wà fàfàlù nínú mọ́sàtà àmọ́ máa àmọ́ tukùn bí tí máa parí láti ẹ̀fọ́ fàálù mi nù mọ̀sọ̀tọ̀ fàátù mi nù mọ̀sọ̀tọ̀ ọ̀rọ̀ tí ọlọ́ba ni ẹ ṣe níbẹ̀ ẹ bá ṣe lágbára tó ẹ jẹ́ ká gbọ́ yé o àwọn afáàdé alákọ̀ọ́kọ́ ó jẹ́ gbọ́ yé pé amúrù pọ̀ ju náàyù lọ amúrù ṣe fi hàn ẹ tó fàátù mi nù mọ̀sọ̀tọ̀ ẹ mú ẹ mú ẹ mú ẹ mú ẹ mú tẹ́ẹ̀fì kú ẹ mú ìjọba lè mú mẹ́ tẹ́ẹ̀fì kú fàátù mi nù ẹ mú nínú rẹ̀ mẹ́ta tọ́ọ̀tù ní gbogbo ìtàbàrà yín bá ká ó wà kọ́kọ́ ayé bá ṣe ń ta tó bẹ̀rẹ̀ kẹfẹ́ mú sí àwọn afá ní pé látara hadithi àbíkátara kọ́ olúwa máa wọ́n tó kúrò ìfà àtúnṣe sọ́ọ̀sì mú máa fi mọ́sálà tẹ̀kẹ́ o ó dẹ́ ti mú kọ́ ìlà láwá àjíbá máa láàjìzì láwá àjíbá máa láàjìzì ọ̀wọ́lá mọ̀hárà máa dárọ̀rà kò sí nǹkan tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ nígbà tó yorùbá ní kápá àti síbẹ̀ sọ́lẹ̀ kọ̀ ìmọ̀ fa ìlàm tẹ̀sẹ̀tẹ̀ fàkọ́ ìdá ẹ̀rọ bá bọ̀ amù Ah, Imran bin Hussein kírun lẹ́yìn tó dúró tó bá lọ́wọ́ àti kírun ní dúró jókòó tó bá lọ́wọ́ àti kírun jókòó fàárà jẹ́mi fẹ́rẹ́ wá ti fàtọ́jà yà lọ́gbọ̀kọ́ dùbúlẹ̀ tó yẹ lè ṣe o náà ẹgbẹ́ àwọn níbi ní kẹ́tí mo bá parí láṣẹ tí mo bá parí láṣẹ ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe lágbára tó ṣe lágbára mi. àwọn onímọ̀ rahimahumullahu ta'ala wọ́n ní èwo ló lágbára jù náà náà yọ àti amúlùmí mo ti tàlẹ́ lẹ́kàrà mi.

ìyẹn tọ́pì pẹ̀lú ni pé ṣé kí n má ṣe ìtẹ́ ní kí n má ṣe inú pé mi jù ni lọ́lọ́rọ́ fún mi jù ní àbí ìtẹ́ ní kí n ṣe kí n múra ṣáà ti má ṣe tí o bá mi yé ìtẹ́ ní kí n má ṣe ṣé kí n má ṣe ni ọ̀gá ni ok ní sọ wọn ní kí n má ṣe jìnnà wọn ní kí n má jalè ní iṣẹ́ jẹ́ mi jalè mo táyà ti sára fún un wọn ní kí n kírun wọn ní kí n gbà rẹ̀ kí n bá wù màkí màkí mi màá fi mí wọn ní gé sókòtò yìí ń gé wọn ní fi gbọ́lẹ̀ ẹ̀wọ̀ ìtàṣẹ́sì náà ìjáde àwọn tọ́lọ̀ ní kí mọ́sẹ̀ mọ́sẹ̀ sáfún tó yẹ ibà ṣé kí n sáfún tọ́lọ̀ ní kí mọ́sẹ̀ ni ó jẹ́ pé n tó pa mẹ́sẹ̀ kí n máa mo sára ṣe wọn bá díẹ̀ ń bẹ́ àbí mo ti ẹ̀ sáà fi ẹ̀ bá ṣe wù mí àbí kí n máa ṣe ẹgbọ́ yé o kí n máa tọ́lọ̀ máa ní kí n máa kí n kírun kí n gbààwẹ̀ kí n ṣe gbá kí n ṣàwo àwọn tó ní kí n máa náà áá mo wá oyin agbára mi ò kó mo sáà ń jánu ẹ̀ èwo lọ̀gá mọ́tò àti yẹ yorùbá báwọn.

ذلك عدنا أن يعرفنا فلا الآن طيب ọlọ́run ká mọ ìjáàbù ó sì wọ ìjáàbù ẹ pé ó ti àṣẹ ìníyà mi ọlọ́run ká mọ kírun ó ń kírun ó di méjì ó dá gbàrẹ̀ ó ń gbàrẹ̀ ó dá ìka kùránì ìka kùránì ó dá bojú ó bojú kàkí gbogbo táwọn àwọn abirù làbí ìtẹ́ni ká ṣe ni ọlọ́run ní pé ká mọ́ sọ̀rọ̀ ẹ̀yìn àbí ò sọ bẹ́ẹ̀ ká mọ́ sọ pínpín ọlọ́run ní ká mọ́ parọ́ ọlọ́run ká mọ́ sáàbò sí tẹ̀gbọ́n náà làmú mi tọ́ à ẹ̀dá márùn-ún bèrè rẹ̀ ọlọ́run ká mọ́ tayò ó wá ń ṣe mára àrùn bọ́ ẹ̀rọ àkóso yẹ nínú àbíkójá pé kò ṣe mára àrùn yẹn ó sọ mára àrùn ẹ̀sẹ̀ yẹn ṣùgbọ́n mára àrùn ti tàkọ́kọ́ tàkọ́ tó jẹ́ ti ti àfẹ́hàn kò ní ìsìnkò wọ ìjáàbù àbí ń wọ ìjáàbù bí aláìwọ̀ ṣọ̀gbọ́n náà jáàbù tó yẹn wọ̀ tẹ́ pé kò bá mọ́jẹ̀mú jáàbù yẹn wọ̀ jáde aláìwọ̀ nìyẹn tó gbé nìsín ọlọmọdé kọlọ afasẹgbẹjọ nìyẹn tó ṣe kí ọlọkọ sọ amẹ. so ẹyin tó ní ìsìnkú ọkọ yẹn kò ṣe é bọ gbogbo pé ẹlòmíì wàá ṣe kò sí náà ọ̀yọ́ bẹ́ẹ̀ ni kò wo jáàbù bọ̀ kéé parọ́ kéé jalè kéé mùsìjà kéé ṣe zìnà kọ̀kọ́ tó lọ́dà jù nàmbà wà àbí nàmbà tù ta nàmbà wà lọ́dọ̀ yìí àwòtọ́ ni ó yà ẹ̀ sáńsà kìí ṣe ẹ̀kọ́ bí a ń tẹ̀lé aṣọ ọlọ́run gbọ́ àwọn tọ́lá ní ọmọ ṣe tún ṣe ọ̀dà yà ń tẹ̀sọ́ ni mo fẹ́ gbé ju ẹni tó jẹ́ pé àṣọ̀rọ̀ rẹ̀ yẹn àti ọlọ́run ẹ̀ṣọ́ àwọn àmì ọ̀dà láti ọlọ́run ba ṣùgbọ́n ó ṣe àwọn nǹkan tí ó ṣe àwọn nǹkan tọ́lọ́run bá dá mẹ́sẹ̀ ẹ̀ṣẹ́ gbọ́bìnrin yẹn ń tẹ́ mú o ó tẹ̀lé àṣẹ ọlọ́run àwọn tọ́lọ̀ ní ká máa ṣe ó ń ṣe ẹlẹ́kejì kò tẹ̀lé àṣẹ ọlọ́run ọba àbí ṣùgbọ́n àwọn tọ́lọ̀ ní ká máa ṣe yẹn kí ló ṣe sí ìrora aṣọ kó dájú méjì tó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ṣùgbọ́n tí ṣùgbọ́n tó wá ń kó sínú àwọn ọmọ nìyí àti ìrọ̀lọ́run ní a máa ṣe àtẹ̀fẹ́ pé kò dájú ẹ̀ tẹ́ pé kò tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ṣùgbọ́n kò ṣe nǹkan tọ́lọ̀ ní ká máa ṣe ìdá ìmúnu alimi mukhali ẹmú dada mú kí tó bóyá a ti gẹ́ẹ̀tì báwọn kan lẹ́nu tí ò ní lọ lẹ́nu yìí ó yà mú gbọ́ sars. ẹ sọ sókè káwọn wọ́n ní pé kéèyàn jìnnà sí nǹkan tọ́lọ́ bá kọ̀ fún wa ó lágbára ju pé kéèyàn máa wá ṣe tọ́lọ́ ní àmọ́ ṣe lọ ó wá nítorí pé òun tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run àbí ọ̀rọ̀ kan náà náwó bílẹ̀ kan ẹ̀ support wọn àwọn umar ẹ̀ support kòmíjẹ́ méjèèjì afẹ́mú kan ní afdol lásán afdol mọ́nà àìsùnkún aníhù fàṣìtẹ̀lì húhù látàláṣẹ ọlọ́run sábà ń kó sínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn ó dà kámọ́ kó sínú àwọn ẹ̀ṣẹ̀ káfàṣẹ ẹlọ́run lẹ̀ ẹgbó ẹgbó lafẹ́ bọ̀ sí bá ṣe rí kọ́ ẹ̀ ní sí bá ṣe rí kọ́ ẹ̀ ní. ẹ ó ti di ọlọ́jìdì lórí ọ̀rọ̀ fúnra wa kò sí ìwé kí máa ṣe rí kọ́ ẹ̀ máa ṣe rí nìyẹn ẹ̀mẹ́ sọ̀rọ̀ náà sọ̀lámù àlùmọ́tò kọ́lọ̀ kó tó wa ṣe ni. àbí tá sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ni àwọn tá ń kírun tá ń là ń sọ̀rọ̀ ẹ̀yìn là ń parọ́ àwọn ń sáfúnsì náà o bẹ̀ púpọ̀ òun o gbogbo gbogbo yóò bá sọ báńkà yá o tó pàṣẹ rí ìyẹn lọ́sọ̀ lọ́wọ́ ma nahaytukum anhu fajtanibuhu wa ma amartukum bihi fa'tu minhu mastata'tum ń tà á sọ kalẹ̀ báwọn mímọ̀ sí pín méjì lẹ́nu ó ń bẹ náà mímọ̀ sọ sọ pé tẹ́ bá wo ti sọ̀rọ̀ ma gbogbo tí bá kẹ́ họ́ ẹ má dédé mo ní ẹ má parọ́ mo ní ẹ má jalè mo ní ẹ má sọ̀rọ̀ ẹ̀yìn ẹ sáfù wà má àmọ́tukùn bí yìí fáwọn tóbi ní mo sàtọ́ àtùm àmọ́ bu ẹ bu ẹ bu ẹ ṣe bó bá ṣe so àwọn lè sọ yìí pé sábà wo sígà bọ́dọ̀ yẹn ṣe wá ó túmọ̀ sí pé ná ìtìhàn ànìmọ̀nìhì ká ká ká ká sá fún nǹkan tó lọ́n bá tí mọ ọlọ́run bá sọ na kọ̀ fún wa ààbọ̀ wà á fún bẹ̀ nínú ìsìyá nílò àwọn àbọ̀ ó fẹ́ tóbi lóòrè ju ká máa ṣe nǹkan tọ́lọ̀ wá ní ká ṣe lọ káwá nǹkan tọ́lọ̀ wá ní ká máa ṣe ká máa wá ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n pé táwọn sọ bẹ́ẹ̀ òun náà ni <laughs> bí àdúgbò ti wá ẹ̀dí àkọ́kọ́ kéèyàn sápó ẹ̀ṣẹ̀ à ń gbà pó lè torí pé èyí ó jẹ̀mí ara yẹn lógun láti mọ́ sẹ́ni èyí ó jẹ̀mí ara yẹn lógun láti mọ́ sẹ́ni tí ò dáa láti mọ́ di owó olówó láti mọ́ sẹ́ni zùnà èyí ó jẹ̀mí yẹn lógun so à gbà ìgbà rẹ̀ pé ó fọ ẹ̀ ó jẹ́ mọ́sẹ̀lì jẹ́nà tìmọ́dá bílmakarí àwọn ó jẹ́ mọ́sẹ̀lì náà bíṣàhà àdéhùn ní abá sọ ṣọ́gun wọ́n bá fi àlùjẹ́ wọ́n fi lọ kiri ká àlùjẹ́ ní àwọn nǹkan tọ́kẹ̀ kọ́ àwọn nǹkan tọ́kẹ̀ wá fà àmọ́ ẹlẹ́sẹ̀ kí ni o iná fi fọ àmọ́ náà fi lọ kiri ká iná tó kéèyàn tó lè sá fún àwọn nǹkan tọ́kẹ̀ kọ́ yẹn èyí ó ṣe kí ni o èyí ó jẹ ẹ̀mí ara ẹ̀ lógun tó àwọn sọ pé ìdìdà àwọn sọ pé ìyẹn àwọn gbígbà yìí pé ìkéèyàn sá fún ẹ̀ṣẹ̀ ó lágbára ó sì lẹ́sọ̀ọ́ tó pọ̀ ó sì tún lóòrìn ju pé kí ló lè ń bẹ̀ ìrun kí ló lè ń bẹ̀ àwẹ̀ kí ló lè ń bẹ̀ àgbòjáàbù làwọn ṣe kékeré nínú náà làwọn làwọn ṣe yìí náà tó ká wọ́n tó yí ọ̀nà ẹsẹ̀ ẹsẹ̀ bí ọ̀rọ̀ láti fílẹ̀ yìí abẹ́ ẹ̀kọ́ ni tòlà àkíkọ̀ ẹ̀ka wà mẹ́ ẹ̀yẹ́ ló ẹ̀tọ́ ṣe tó àfáà tó ṣe ìdìnnà wà wàlẹ́ àdùbẹ̀lá ṣé kò sí ń wa ọlọ́run kò fi ṣokòṣo àdúró ẹ̀ ni. so ẹ̀rọ ẹ̀kọ́ àbẹ̀tí mọ̀ nìkan ló fi ló fi fi rùn gbẹ́lẹ̀ ṣe mọ̀ nìkan ló fi ló fi gé sòkòtò ẹ̀ ẹ̀ rí pé kéèyàn sábẹ́ kéèyàn sá fún mọ̀nì yìí ó ṣe kí ni o ó ní di ẹ̀sà iṣẹ́ lórí àmì ara èèyàn. àwọn ilé kọlù àkọ́kọ́ ni àwa lè káṣe tọ́lọ́wọ́n bá ní káṣe lọ́dọ̀ tàwọn ó lóòrìn ju pé ká sọ pé asáfẹ́sẹ̀ làwọn àfi tọ́lọ́wọ́n ní káṣe lẹ̀ káṣe tọ́lọ́wọ́n ní káṣe àwa bọ́nú ẹ̀sẹ̀ àwọn sì gbà kó tútù fẹ́ẹ̀ sí àjú pé asáfẹ́sẹ̀ àwa tọ́lọ́wọ́n ní káṣe lọ sóyeye o wọ́n ní kílẹ̀ rí tàwọn wọ́n ní ẹ lọ síbi tálẹ́ntì sọ́dí ibújú láyé èṣù ni ọlọ́run bá ní kúnnà ní màláíkà èṣù yóò lè Adam fasajadu إلا إبليس عبى واستكبر وكان من الكافرين kí lè ṣàtọ́rọ̀ ṣe pé náàyù ló fi rẹ̀ ni àbí amúrù ni ò ṣe náà amúrù ni ò ṣe àbí tó yé mọ́mọ́ náà ká ìdí àmọ́sùkà ń tẹ́sùn lálẹ́ àdá àbí ìgbà kan láti tìlẹ̀ yẹ́rì àbí bó ló ṣe wá bó ló ṣe wá ẹgbẹ́ ọlọ́gbẹ́ máa maama náà ka ń tẹ́sùdà ngbọ̀mí iz amẹ́rùtùk iz amẹ́rùtùk nígbà mo kọ́ láti sọ amúrù ni asẹ́ni èso tẹ̀lé forí kalẹ̀ kò sí ni fàkàánà mi lọ kàfẹ́ àbọ̀ ọ̀sàkìlà ó sì di màlúwọ̀n abẹ́ẹ̀kọ́ ọba ìnẹ́ka rọ̀jì àbí wọ́n ní ẹ̀rí àwọn nìyẹn sẹ́gbẹ̀rì ńlá ni àbí abẹ́ ìfara bẹ́ẹ̀ni wọ́n lẹ́dọ̀ àwọn tó wá fún ilé kejì àwọn fún ilé kejì tásì mọ̀ pé ké àlàámùrù ọlọ́ba àṣẹ àwọn a tó o romú délẹ̀ wọ́n ní àlàámùrù àgbọ̀mù wà áfùdọ́l nínú náà wọ́n ní ó ẹtí bọ́tẹ̀ súnmọ́ àwọn aláti mọ́ àṣìlágbà wọ́n ní ó nǹkan látàkùrọ̀ bá ṣájárọ̀ wọ́n jẹ́ igi èso àti àwa wọ́n sì jẹ́ abẹ́ẹ̀kọ́ kí ni wọ́n ṣe náyì wọn lọ kó sí ṣùgbọ́n ti bẹ́ẹ̀ ọlọ́run bá tó ní kọ́ọ̀lá rọ́bàná bàlámúná tí yìí máa yìí ti ẹ̀sọ́tọ̀ sọ́lá àwọn àbí àbọ̀ sọ́lá àti ọ̀sọ̀lá ìdá ìwúlówó àwọn àjà ìwúlówó àwọn àjà ẹ̀yìn ẹni méjèèjì nílé ìgbà ìfẹ́lùkọ̀ irú fọ́múlà àwọn ọ̀dà àdó lórí ẹjẹ bá àbábùdá ìwúrí ká mú ṣé ká ní kápánupọ̀ ṣé ká kápánupọ̀ lórí nǹkan sàmúlò lójú náà yìí lọ ní àbí náà yìí lọ ní àbí náà yìí lọ ní àbí náà Wọ́lá ìlàrí ọba ọba dáadáa. Ọba kí ni o? Mẹ́rin náà àìtù kò máa lòó fàṣẹ́ nìbò. Ìmúnà ní ẹni tó máa ń mọ́kìfì mi tẹ́lẹ̀ ó ní pé anáhàyò adam min al-amr tẹ́lẹ̀ amal yawm استعدادا لهذه الحلقة متين موقف gbàgbé wọn pé bí àhálùkọ ìmú kan lẹ́nu pé ah sùhárà mọ́kì tèmi náà tẹ́lẹ̀ ni pé náà yóò ju amúrò torí pé àná bìíní máa ń na haitu kùm ánihu pàṣẹ nìhu àmọ́ amọ̀tòkùn bíi fàtúrò nàbẹ̀tọ̀ bàtẹ̀lẹ̀ rí àwọn àpáyé ah kò sí gbójú kò àti pé mọ́tò tó mọ̀ sí mọ̀ ọlọ́run ọba wa nìkẹ́ nìkẹ́ nìkẹ́ lọ́ba tó pé nínú kẹ́ rẹ̀ wá ni pé ó sílẹ̀kùn mọ́tífẹ́rọ̀ wà sáwọ́ balẹ̀ ìdárí àwọn àwámìrù wa ẹ̀já bàbá mọ́gbí tó wọn àwọn nàwáyí wa ẹ̀já sá fún wọn ṣùgbọ́n kò sí pàṣẹ fẹ́ sá fún tó náà làbúdàmìnà wòkú òfin màá كل بني آدم، ṣùgbọ́n wà خير ìrọ̀kọ̀tọ̀ yìí so tábà ti yẹ kí á ti gbà ní àárọ̀ ده ti ṣe ah ọ̀dẹ̀ ká lọ́mọ dẹ́sẹ̀ ah ó kó bá rẹ̀ ni o ó kó bá rẹ̀ ni o bọ́ ọtí bẹ́ẹ̀ ni wípé ká tó dún ní ajẹ́ pé ìkẹ́kẹ́ tó pamílẹ̀ kùtù lọ́rọ̀ yìí ni pé ajẹ́ pé abọ́rọ̀ mú tó àwọn àwa mìíràn wa gẹ̀ẹ́ nìyẹn o ó túmọ̀ sí pé afẹ́ kò tó lè là níbi kó mọ́ kò sínú ẹ̀sẹ̀ kò sẹ́ni tí èsì àbẹ́ẹ̀kọ́ ó jùlọ àwọn lọ́wọ́ wọ́n ṣiṣẹ́ tó fi ẹgbẹ́ múra wọ́n ti ní àwọn lọ́wọ́ wọ́n kà ló kó mọ sáfù so but àwọn ará ìwárẹ̀ nìkó rí mẹ́mì yẹn túbà àti ìtọ́ra àfọ́jú ló ṣe kí ni so lábẹ́ dáadáa ọlọ́run tó bẹ̀ kí ọlọ́run bá ní pé kò tilẹ̀kùn tó yà àti ìtọ́ra àforíjì yẹn so inú ìgbàtà ẹ̀rọ mọ̀ sí ìsàlà ẹni tó dẹ̀kọ̀ àṣà ìdárin gbà sí nàbí yorùbá ìmọ̀ sàwà ádà sẹ́jọ pàdé sọ sọ yí pé ìwọ ló lé akó jẹ náà

ẹ̀họ́ kìtìkàkà ọ̀sílànà ìṣẹ́jú lè dẹ́sẹ̀ wọ́n nà gbogbo ìzìnà tẹ́ gbọ́ abá tún mú ọ̀sẹ̀ bá kà àgbẹ̀ hádùn lórí fẹ́ẹ̀nìsì but oníṣẹ́ wọn wò abẹ́ẹ̀kọ́ ìnira tẹ́lẹ̀ tí fífọ́ wò ìwò lórí fóònù mi ìmọ̀ bí ìjókòó lórí ọ̀kadà ìmọ̀ bí ìjókòó wájú mi mo wá ń dẹ́ ìfọ̀jẹ́jẹ́ mi ìkẹ́wàá fẹ́ fọ̀nà wájú mi ah mo sáré gbójú mi tó di ẹni ìsìn báyìí so irú àwọn ẹyin báyìí ní ìsìn báàbù mẹ́kísẹ́ wàtáwọ́ bàtà ń sọ nu so yé o kẹsẹ̀ pé ọ̀rọ̀ fi àárọ̀ wọ̀rí ẹ̀ díẹ̀ ń bọ̀ lọ́wọ́ òmìnir àti èyí mọ̀ mọ́kú sọ láti ibi àtàwẹ̀ mi àwọn àwárí rìn mọ̀ sí mọ́tọ́ra rẹ o tó yé o so alukọ́ọ̀lù àrọ́ọ̀dì wallahu a'lam alukọ́ọ̀lù sáàdì ọ̀nà ìgbà àlàámùrù ààbọ̀m afdal nínú náà so ní báàbù tá à ń dá aṣọ yìí o ẹni sẹ so eléyà àtàkì Abdulkadir adòlè ẹ ìrìnkọjá ẹgbẹ méjèèjì náà ó wọnú ara wọn o ẹ ó wọnú ara wọn o so yẹn ni pé ká lọ mọ́kútó àwọn ìgbà àdá tiwa hàn ẹni pé bá ń sọ yìí ká lọ mọ́kútó ìrun rẹ̀ ìjáwó bá ṣe ń kírun wa àwẹ̀ wa ìjáwó bá ṣe ń ṣe o àwọn gbọ̀ngàn tó jẹ́ àṣẹ ọlọ́tọ́lọ́pàá ẹja ọba ṣe mọ́gbí tó ìyẹn náà ó ti jálu ká máa jẹ pé láti sọ pé kò sí bá ṣe fẹ́ rìn ṣé orí òní ṣe kí ni o kí orí òní mì صلى الله سلامة والتوفيق والسدادة صلى الله وسلم وبارك على نبينا محمد وعلي وصحبه وسلم تسليما كثيرا إن شاء الله نكتفي بهذا القدر الله أعلم والسلام عليكم ورحمة الله